ògo ni fún ọlọ́run ní òkè ọ̀run àfọ̀bàjẹ́ mojúbà rẹ̀ o ẹ̀mí mímọ́ alátìlẹ́yìn mo dúpẹ́ oore àfọ̀bàjẹ́ mojúbà rẹ̀ bàbá ẹ̀mí mímọ́ alátìlẹ́yìn mo dúpẹ́ oore mo gbé ọlọ́run ga láàárọ̀ yìí fún ojúmọ́ ayọ̀ tó tún mọ́ kọ́mọ́ èmi àti rẹ mo gbàdúrà fún ọ ní orúkọ jésù kristi pẹ̀lú àṣẹ ìfòróróyàn lórúkọ jésù nínú ọ̀sẹ̀ yìí ò rí bi ò ní rí dààmú ọlọ́run tí ń jẹ́ alpha àti omega lórúkọ jésù yóò dàpọ̀ mọ́ ẹ lọ́sẹ̀ yìí lórúkọ jésù ibi jìnnà sí ọ ìdààmú jìnnà sí ọ lórúkọ jésù ń tá pè ní ọ̀ràn ó jìnnà sí ọ lórúkọ jésù nínú ìrìn àjò ọ̀sẹ̀ yìí ìrìn àjò ọ̀sẹ̀ tuntun tó bẹ̀rẹ̀ yìí lórúkọ jésù ayọ̀ lọ̀rọ̀ rí ó já sí òní má mú bọ́n rere gbogbo ń ta pè lẹ́mí asán ẹ̀mí òfo ẹ̀mí àdánù ẹ̀mí àjálù lórúkọ jésù olùgbàlà nínú ayé rẹ kó dasán kó di òfo nínú ọ̀sẹ̀ yìí òní pasán rere òní pàdánù òní pòfo rere àdáwọ́lé rẹ yóò yọrí sí rere lílọ bíbọ̀ rẹ kò ní kó ibi lọ́nà ò ní kábàámọ̀ lórúkọ Jésù ò ní kábàámọ̀ nínú ọ̀sẹ̀ yìí ohun tó múnú rẹ dùn ayé ò ní fi pa ọ́ lẹ́kún ìrètí ayọ̀ rẹ kò ní já sófo orísun ayọ̀ rẹ kò ní sun ìkorò gbogbo ibi tó ń fojú sí fún ìrànlọ́wọ́ ìrànlọ́wọ́ ọlọ́run yóò dìde fún ọ aláàánú ọkùnrin aláàánú obìnrin yóò dìde sí ọ nínú ọ̀sẹ̀ yìí ọlọ́run tó ní ayé àti ọ̀run yóò yà ọ́ lẹ́nu lórúkọ jésù ọ̀nà rẹ yóò là ọ̀nà rẹ yóò là ọ̀nà yìí á ọ̀nà rẹ á ọ̀nà yìí yóò là àfàìlà ọjọ́ ló lè mú kọ̀nà yín máa la ọ̀nà yín á o ọ̀nà rẹ yóò là ọ̀nà kì í dí mọ́jọ́ kó má yọ ọ̀nà rẹ yóò là ọ̀nà iṣẹ́ rere ọ̀nà contract rere ọ̀nà ìgbédìde lórúkọ Jésù olùgbàlà ọ̀nà rẹ yóò là lórúkọ Jésù tá a bá rí ohunkóhun tó dúró bí ìdíwọ́ níwájú rẹ iná Ọlọ́run gbé kúrò iná gbé kúrò ọ̀sẹ̀ yìí yóò sàn fún rere lórúkọ Jésù olùgbàlà wàá rẹ́rìn ayọ̀ lórúkọ orúkọ jésù wà á rẹ́rìn ayọ̀ gbogbo tó dúró bí ẹ̀gà àti àbùkù ọ̀run gbògo lórí rẹ̀ lórúkọ jésù mo ní ọ̀run gbògo lórí rẹ̀ ìṣòro rẹ̀ ó di ẹ̀rí ìṣòro rẹ̀ ó di testimony wà á rẹ́rìn ayọ̀ wà á rẹ́rìn ayọ̀ wà á rẹ́rìn ayọ̀ ìwọ aláboyún yẹn wà á bí láyọ̀ lórúkọ jésù wà bí láyọ̀ ògo ni fún ọlọ́run ọ̀sẹ̀ yìí o lórúkọ jésù ọ̀sẹ̀ ìdùnnú ni yóò jẹ́ fún ọ wà jáde láyọ̀ wà wọlé ní ìbùkún ó ti rí bẹ́ẹ̀ ògo ni fún ọlọ́run jésù olúwa wa àmín.